àwòrán kẹrìndínlọ́gbọ̀n kárìn nú ìmálẹ̀ ọní máma máa jésù ká má gba jésù gbọ́ ìyàbọ̀ ní àánú àwòrán kárìn nínú òkùnkùn ìyẹn ya kùlù ká yí tilẹ̀ torí ìyẹ́yìn ìmálẹ̀ ìyà ń pọ̀nà ńà àmọ́ ọ̀bá gbẹ́dọ̀ lọ́lọ́run. kabedgeso oluwaya oluwa ya beti ọkwụrụ iha nri ni ojukponọ n'ikohọ gịligịi oye nri bụ ogbobi ya anyụ elule nkwụkpọnbalị ka ahụwa tori ori jesu ori onwe ya ịmaliye oybatel einri naokwuku onwehe emeekan teli oluharị a akagba ịkpọolugari he mmali